الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسول البشر الهادي البشرية كلها الأستاذ التربية البشرية كلها والذي بعث معلما ليتمم مكارم الأخلاق صلى الله عليه وسلم وعلى آله اللهم فصل وسلم وأكرم وأنعم عليه وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين يا كمريا والحمد لله أبانو إنك أنا لنا إنها أن أمعي نارون أمتي إيه كويتي أني ناوي بوري أني أكوي ناوي ajinibi ekoya dere ma ini choni are muraj na gwetan ade mari wa pare koya jinihu owa wa obe owa iwro nya ohuri awo ahuri ina oyina no na ba mi benu in ibenu ba re ede nyi do mori ana ko ba me ka do ha mun na da mai tanwa da ne da ba rije nu ya yin kada ne ngura ya mal kiyama mun na da ha ho ne wa da o ho ya na na o do bi na na ngun ya hu do muri o ko ne ya ba na me a we ma wonon ana ba sai zo in ke ya nyam fanan sai ho na wonon arke yin a do wor jon nyarai

kụja na-asọ na aṅụ ọrị ha ụjọ na-asọ na aṅụ ya neten ụjọ na-asọ na aṅụ ahịhị na omori ihu ọnọdụ ha weta nọ. dọ salam ahụ ka asalamu alaikum dọwụrụ ka wa alaikum salam ya ramadan dọ ahụ ọwọ ni agwọrọ ma ahịa ọnụ ọwa ni islam kasanya ọnụ na-abalị ma abịsa ndị hụrụ wọnyi nawe dee na waziri ahụ ajinagweta arhin asa ko ba ha o koro ibe ga ya me na we asa ko re ma sho do wo tai a bi zani na horo ina we anyi no ko muri ana kaka awabe na rotan ne na wona ko lo taporo den ni dare uyi ni imani na onon dẹ́ni rà yóò nira òtún ẹ̀kọ́ tó rán dẹ́ni rà vẹ̀rẹ̀tẹ́ náà ẹ̀ka húwọ́ iná ẹni tó mórí ẹ̀yà nọ dẹ́ni háhùn ni ẹ̀ǹkà tó mórí dẹ́ni di price dẹ́ni dẹ́ ìzé mórí ìzé mórí ẹ̀nà ban dò mórí ní ẹ̀wọ́n ẹ̀wá ẹ̀wọ́n ẹ̀wọ́n wà lìjánná mú ẹ̀wọ́n bá mẹ́sìn ẹ̀wọ́n dẹ̀ nẹ́ àyìn ní kò mórí ẹ̀nà ẹ̀kẹ́ ọ̀sán kí ní nìtú ẹni mi ni do ayé pàtàkì dẹ yẹ su ni àgọ́ ìkàwá náà dẹ yẹn adi pẹ̀ka ayé òmùrè ọ̀nyán wá bẹ dáàsẹ̀ nkparẹ́ mu dányé ilé ńlọ ilé kọ́ ọmọ ní aná kàkà ẹnì húrá wọ̀ ẹ bọ́ ilé àhúrá wọ̀ ọ̀ dẹ́jẹ̀ ẹ̀ dọ́n dẹ́yà tàwa ẹ̀ kú ẹ̀kyẹ́ ní dere nyimu kɔlɔn dere bane bane kɔlɔn na wɔsi wa to wa hona dere ane kɔlɔn nɔn do wa nan ka wɔɔru kɔlɔn ne yamɛ dure ŋmɛrɛ ne kɔ akan dure bire ne kɔ amɛn wa nan ka bɛ yà aka aka o wa wɛ ɛyɛ e wa na wɔri o wɛ aka ho ne ne nora aho nan ara e aho na wɛ na ɔbɛ bori yan ɛwɔ nan ebe aka ɛwɔ e aka ɛyɛ ɛdi na ɛda ngwa wa ehu nuwa na wo ama omori wa wa ono omori abuwa na won omori ni ya ni wa ka sare mu koro diwi onere ya ni wa na ka sare mu koro diwi ah sala bonya hasan al basri alaihi rahmatullah aka aboko muri ya wo, ka aboko ra izo zono ko muri me enye ta ha ya ọ mata dụka aka masị meta jin masị meta ọka ya ọ ga ameta ọ na ihe ọrara ashe etiten imam hasan al-basri ere na wọn ka huni uwe na ahi azuhud on ibn mubarak me page 6 imam ahmad ibn hanbal ini musna dan ana mana kalanon ini hadis 272 ah sayyidina ali radiyallahu anhu ọdọ ni tiwa dọka adina nan ihe mi ne tu da ato hɔ sɛ na ali kawo esuwɔ to bɛɛ mana zɔɔ ihe ato hɔ dɔ saa nan dọ́ọ̀dọ́ ọ̀dún náà wọ̀ gànyọ́ ni were wéèrè ìdọ́ọ̀dà àwọn tètè yìí dẹ́nà nánu ìdí eré ètùdó àtọ́họ́ nù tí eré ètùdó dẹ́nu lọ́dọ̀ àwọn tètè dẹ́nu níwọ̀ àtọ́họ́ kó omori yà ọmọ àtọ́họ́ ọ̀rọ̀ náà sì bá báyìí kọ́rọ̀ ìlà àbúkọ omori yà nínú bàbá kàkà ẹ̀kọ́ omori yìí ni wà àbúdó rọ́bàkà hàtà yàtí omori ìjẹ̀bi náà wọlé tẹ̀yìn abọ́ọ̀lù àpọ́rọ́dọ̀tù ọ̀nà wùsùn wàláhì làzim tọ́nà dẹ́wẹ́ mú rí tọ́nà dẹ́wẹ́ mú rí abọ́ọ̀lù àwọn ọ̀nà wàmẹ̀dí àìkó wèjú ọ̀ka kiri tíyàn ọ̀nà ọ̀dọ́kọ̀ ní nyínkù ọ̀ọ́dọ́ ọ̀dọ́kọ̀ ní wèsù ọ̀dẹ̀ kò mórí ìfowóródùsọ òwúrẹ́ tọ́ daka ka abẹ́ ha gbẹ́m àhìkọ́rin ẹni mú daka ayọ̀ ntọ́mọdé sọlá rẹ̀ sọlá nkọ̀ káyọ̀ rẹ̀ nka káyọ̀ rẹ̀ nìke sálọ̀ ní máa oyi de nwuhu ọnụ nwuhu ọnụ ma mepere mori atọghị haram atụsam abaniwo mori anaghị ka nọtụ abeghen ramadan ụmụ na asị sịsị dị ramadan ọhụrụ anaghị ka ọyịsị kwụ na gị deeze deekwo mori ọsha na ọhụrụ na ramadan ụwa ọrụ nana nke nwoke mmiri siri ehun dị ezi tenyi n'aka na ehun nwere ọdọ tenyi tenyi n'aka na oyi si dị ọsọ n'aka na ramadan ụwa ọrụ nana nke omori si tọla ahụ nira adọ na nke ka ọrụ abụ kadara ka nne nwụra amma abu kumar ki yamu wa abu ma ya sha wa yusbit wa inda hu mun kitab ese ni mun yakura am kadara ka no do bara do shosa wa yusbit da ma shafa ce da sama wa indahu ummul kitab abika da rai sasa maqadirul khalq ani lawal mahfuz idan mun yan an umri fa'alun lima yurid yaf'al ma yasha kayfa yasha wa mata sha la yus'alu amma yaf'alu wa hum yus'alun tabaraka wa ta'ala idan ma umri da kizame mun nawo abai ẹsẹ náà yìí orúkì ìra ọmọ ọtọ ọhúrọ àbáyọ bẹ máa hẹ ọ̀nà ẹ̀yàrá bàrẹ máa mẹ́ni ni àbúkọ́rọ̀ na náà ẹ̀kọ́ mẹ́ni ramadan ni wáyé nínú asị ramadan kẹ́ni wọ́n mẹ́ni wá asị dùwà nítòsírì wáyé aka wá na wáyé mi bẹ̀rẹ̀ akálà náà wáyé mọ̀ra ìrà ana ba su ka ai kora nyam fani hono wawe wa ka qur'an aguka untum sallallahu alaihi wasallam kai umma ba da zanni qaumun yaqra'una alquran awa ni la gona kai ya qur'an inu mana bere ma ana mu ni ko ina na na o kama qur'an ne aka o parojo be ni ọmọ ìdẹ́ni èyí ne èyí lé ní ìrànlẹ́kẹ́ ni ọ̀tá ó tù wáyé náà ẹ̀rẹ̀ yà ká dáyìn náà sọ́fẹ́ yà na-aka ka ká kẹsẹ́ múri kàmí máa náà mẹ́ ẹsẹ́ múri kàwọn náà máa náà hùn náà ló islam kàmá yẹ múrukú saham minal anika àní ká ọ̀pá ọ̀mẹ́ tó hùn ta àkọ́ ebe bá na islam na How many Quranic competition are there? Iyi ne diguri ije na mi Islam Quran kumisi all over ni de ame kene kene. Wa ka wa no Quran tele fun ai fun me. Amu na wa Quran o pa ihu na onon. Afi na ni na gona e kai no no wa no akwa wa evin. Akwa wa na ko Quran na wa kene. La yaqrauna al-Quran illa fi Ramadan. Wa la yadhkuruna Allah illa fi Ramadan. ولا يحضرون مجالس التعليم والعلم ina fi ramadan afi ni wẹ́n nẹ́ni daika ẹ̀rí ní ramadan kẹ́ni ọkọ̀rọ̀ ìdọ̀dọ̀ yìí nìyẹn nẹ́mà mẹ́ máa yẹ ọ̀nà náà ká wẹ́ẹ̀ tún lè wá kége yìí náà ọ̀nà nìyẹn àgókò àwọn quran ìmọ̀ sọ́wọ́rẹ̀ kébé ọ̀dọ̀ kége yìí du kége yìí ẹni alámẹ́tòlì ìmọ̀ ẹ̀ náà yẹn wọ́n tó mú nìyẹn ká sọlọ́láhùn alẹ́ wa sálàm ẹ̀sìn hìmbà anáwó ẹ̀rí wọ́n lọ sí ọmọdé yìí like wíyẹnẹ wíyẹnẹ nìyẹn ni ẹkọ ẹnẹ ẹka rasulillah sallallahu alayhi wa sallam ọkàrin ní hadith ní imaamu buhari dọwẹ ka ìyẹn nọ ẹyin mi tọ́lá pọ́ọ̀rọ̀ ẹyin mi tọ́lá ẹyẹ lẹ́yìn bá nàbà àzá kọ̀dàmẹ́yì pẹ́tọ́ náírà ẹyẹ lẹ́yìn dọ́ọ̀zá fàákẹ́yì ìkúrọ̀ náírà ẹyẹ lẹ́yìn dọ́ọ̀zá kàmàbá ẹyẹ lẹ́yìn ilà hìkọ́wẹ́yì ẹyẹ lẹ́yìn bá àzá bẹ́ẹ̀ ká nọ́mẹ̀zánì ehe da nyida ka ba munen ehi metu bodo ini nehe ago oya na ha hano ko na da ka anyo ne hana ke ba ini uru ba la da fe mori yau mala zilla illa zillu ko na ke enyu wata e uru na ko na ni e ro ko na na ka رجل ذكر الله هاليا ففاضت عينها أظن كَكَ bujara na bẹ́ẹ̀ yìí lọ a mẹ́rin mo rí kuran ọ̀kan dẹ́gbọ̀n náà bẹ́ẹ̀ ní yánni àgọ́wọ̀ àtọ́jọ́ náà bẹ́ẹ̀ ẹ̀gọ́ ìlà hàn na náà bá hàn àgó kàwọ́ ọ̀tá wà á kẹ́gọ̀ àgó mo rí wọ́n na kọ́ ẹ̀rọ na wa ni ni wee nwụọ. ọmọ ìnáwó اللهم لا لا تجعلنا ممن قسوت قلوبه ما هوني أنا كتا وما صوري نكي إصابر واني تطبيق واشيري تو practical لا ني رمضان أنا يا لين رمضان كشيت كأني مجھے كل وان o'clock دي كتار نام four o'clock يا وشون الحمد لله هذا كابولا نواكو مينين قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وانا اليوم جانا رمضان إن له وان o'clock وان o'clock نعم four o'clock رمضان نوتا واكو كن يوم جانا وان o'clock نعم وان تاتي وان يوم جانا four o'clock نعم four تاتي أصيح فهمه eyanyibe duweku ka ama asowore ewo asota samsam maanye ononeka wa masewore nne ka wa ku alif na hun ya bawara men ni yanye ku quran e ni ni masewore inu huwe wada kanye ku quran e woro anye wonorenka onwe we ipero juri onye داوي بالتدبر دوك القرآن بالتدبر واكا دويرو دوكا especially ẹwọn náà kẹrẹ àmì tafsir ẹnu wọn náà o dẹ ọkọ tó kọ ọnà lóye plẹ ẹnu dẹ akẹ́kọ̀ọ́ tafsir wa ọdọ ká sákàí sákàí sákàí bí iye pẹ́tẹ́ tó wáyé dẹ òrà yìí tún tó àkà. àgbàwọ̀ ẹ̀ mú yàrá rọ ìyá yẹn.

À, đây, amaghị fail anadọghị ọichere ọichere ọichere bayan ọiha bayan ana important wọrọ ọikan wawanyanka wachere wanyanka agogo don mori selective dọka the first message don sabi ikra ka read ọwọ ahan awuchere dịkwa mori awon dakwa chere chere kee ọ̀nà yàrá ìplẹ̀ na ni cassette brothers wa cassette wa awọ rẹ̀ yìí nínú fúnlẹ̀ ìche àbíjà sábà ọ̀tá ọ̀hìn ni èyí tí ìyìn òní níbi ẹ̀rọ pẹ́ńgbò wò eyín èyí dáhùn tí ìyìn èwé tí ìyìn ọ̀bá ni fídíò wé fídíò ọ̀bá ni àti vcd àbá ní èyí dáhùn ẹ̀kẹ́rin vcd plate ọ̀nyà ọ̀hìn cassette ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ mẹ́ta kàtúnyẹ̀ ń lé yín ese na mo gumbo e wa na so so ho ara ebi tape wa ku ni tape e ka sa na wa re do ta wa ba tu qur'an le abi sana wa me ka sa wa wa ne a wa ra o a mu asi de enwo do ko ina na ki sai e. sawa'un alaihim a anzartahum am lam tunzirhum la yu'minun حذرنا الله من هؤلاء máa hó nìkó mi náà wà hó ní ebìrà kẹ́nẹ́kẹ́nẹ́ ni àhó ní ayámúkẹ́ ń àhó ní ọ̀yìn hẹ̀rẹ́ ń sílẹ̀ ń nà kó mọ̀rí sílẹ̀ ń nà kí ní sílẹ̀ ẹ̀rà ẹ̀rà kó kẹ̀wé ọ̀rẹ́ níbìrà ẹ̀rà kó kẹ̀wé ọ̀rẹ́ sọ́nyà ẹ̀rà kó kẹ̀wé ọ̀rẹ́ kòrò nyà sílẹ̀ ń ní àgọ́ kẹ́ńtì sílẹ̀ ń ẹ̀rà kó mọ̀rí ẹ̀dín ẹ̀dín pàápàá anára ẹ̀yìn ɛdini vana ke tahaba fila omori kɛnɛ hɔ gɔntilɛ ŋun ɛgɛ rɔko ɛgɛ o do se oza da ɛgɛ oza nyɛ ɛgɛ ama ɛdini wei ne de wa ana nkɔnyɔ nyɔ na bɛ nyɔ nyɔ ma wa ne bi si dɛ ŋun eŋo yi sɛnɛ ŋun yɛ dɔ sɔ tena kana yi ɔn mu sɔlɔ sɔlɔ mo ka yi laaya dukulu janna lanta dukulu janna hatta tuminu wɛrɛ ŋun na janna ni a ka o wala tuminu hatta tahabu wọ́n yẹn wọ́n ìdánwò nínú anáwó nǹkan wọn jẹ́ nàní àáka òsìlẹ̀ ẹ̀hún ni. afẹ́lẹ́ adúlùkùn aláṣẹ́yìn ìjàpá àìtún tàhábọ́ntún máa ń yẹ́wọ́n nínú sẹ́nà ìkejì wọ́n àmì ẹ̀nì ọba àmì kò sílẹ̀ ẹ̀hún ni lọ́kẹ́ afṣu sàlámà bẹ́yìnàkùn wà sàlámà ẹ̀hún ni sílẹ̀ ìdíkọ̀rọ̀ sàlámà lọ́wọ́ sàlámà ẹ̀hún. أبي آداب السلام ده امبلوي أبان يسلم الصغير على الكبير والمار على القائد والقليل على الكثير والراكب على الماشي أو كما قال رسول الله صلى الله عليه وسلم أجي السلام يا زكو أنا عبسة السلام يا زنجي أرنبا نابه السلام يا أرنبا نابه قليل إلى الكثير أنا يسمتو أنا يسمتي أنا أنا أنا السلام أي أنا ساورسن ولا كبير أنتم مريض أنا جاي أنا ساورسن وأنا سلام أنا يسمتي يا رب كن نتوي بتجسا بانه أبغى أك سلام يا ناس أنا يوم نسكو بينتي أنا ده أنا أقول سه السلام عليكم ده سلام سه ama ɔno sɛ na wɔn na aka ne gologodo ɔnyɛ ho jam ne ma no employer ne yɛ ali rɔdiallahu anhu ɛnyɛ eh, pison ne sɛ ɛdina umar ano ama abu kadi ne yɛ dɛnɛn na kadi ne no ne yɛ yɛ ba ali ɔne ni ma rɔba gɛ ɔsɔlɔ ma aa dumar kiri ano na akatɔ ne nana kan tó mu emilali ọgẹ ẹ máa sálámà ẹ kuma ọdún ẹ̀yà kò sálámà ẹ rọkò nù ẹ yẹ bí sẹ́mìrì ali ẹ̀ mẹ́ rọ́jò lọ́wọ́ ni huma ẹ máa sálámà ẹ ali ẹ ń tó mu ha ali ṣe rọ́jò lọ́wọ́ ni kì í sẹ́mẹ̀ dálìka ọ̀rẹ́ yìí ni rẹ̀ yà ọ̀ka láyé omi ni wàhádókò hátá yìí hìbọ̀lẹ̀ àhẹ́ máa yẹ hìbọ̀lẹ̀ náà sí. awuda oyda oh, enyo jawya da ako sire no wan an kum sire wan an kuma hadis na kwa be sallama be aka al aula man bada bis salat ona ni bani wono di ni di maka assalamu alaikum ya ona bohi utu chana one kai ko maro nyon ewon aga won yo bage donis konyo ama mala wee chọọ ọrụ na keba akwụkwọ ka enye pụtara dị n'alị amị oyi ubi na enyi mmadụ so nyere kọkata nwe isha ime ọ na-agagara na keba anụ kaka salamu alaikum ọsọ na-eri na keba ka ihe ka ọ na-akele rin edinali ọrịa ma وخير الهدي هدي محمد خير من هدي أيما كان ولو كان علي أزاي ورجل تمري أو هنا بجاجان سن سنت أمريكا يصلي الصغير على الكبير أي أقوم أنا لا أسألك سنة هي سكاهي وأتريد بانيا ونعكنا كباو very important islam ọbẹ ka ọna mẹhẹ kasẹ hẹnyi decorum dama na bẹ ka ọna mẹhẹ kanyi a complete decent society an egalitarian society society of decorum society náà kí ọnyi orderliness every society náà kí so reckless agbawo bí kẹsàn-án yìí haman wa ya kawo nuna ba za ku wanda ka zai kirawa ba irawa hunan akwa asara ma ọzọkwa na ya nụ ọzọkwa ndị ọzọ ana eke nezi ke na madini ọzọkwa omori ọkọ na ebin wee ntọ ọdụ salama ndị ọkata nwa ọ pịsị mere ọma nwa salama wana nwa na ka ebi salama ọgụ ọgụ salama ọnụ zima diwa ya agụ ke nezi salam ọnụ ihe nwere sesi ọ nkata bịa dị maka ọ dị ka fitnatulahi alaiki ere onye nwa gede ya ke lanatulahi alaiki aka salamu salamu alaiki àwọn akẹ́kọ̀ọ́ ní rí àwọn náà ẹ̀rí àwọn agbára kà wọ́n ahó dọ́rin kà wọ́n ahó dó wà náà àti society kan náà rí àwọn náà wọ́n àdá wọ́n ahó abọ́ lórí àkóso wọ́n àdá wọ́n àdá abáyé àmọ́ ẹ̀rọ dá àwọn akẹ́kọ̀ọ́ asalaamu aleykum agúkọ òye yìí salam ẹ̀ bò tó mọ́là àti brothers ẹ̀ di salaamu aleykum bẹ́yìn ní tọ́nà ni súnmọ́ náà ń rìn àdó sùúrù àtàn kana na ndo mori ne mu na do suwa tan ana ye mu na da se to ho nan salama no mu na da sota salama no mu na da so kwa na wa horete kalimatullah hiya al-ulya daima a ma ha on no wa men ni masori ni wa be e kai kan wa men ni jojire so kai jeza ngale mori ana ba se zo ka wara anyịra ha mụmụrụ iwu na ọnọ nini abụkọ ịnụ ha mee nire oke omori here unini agụkọ omori here abọla daa ọnụ asọbara ma nne ọrụ mere ọdọ ada ekukoro dị ihe ukwu amenni ihe ọnụ ahụ na nini asọkwa nị na nini omori ọrụ asọwa ọnụ nini anaghị kena were tumba nni tumba ere ere tumba boro muna ọdọ di tumba yi ọdi tumba yi isan le tumba hàn ase kwan nina tumba yi dọọbi olùbọ náà wọlé lásìkò mẹ ẹka anyu kata tilẹ sọ níyà yi di anyu kata tilẹ sọ ṣètọ́n àbí ozi nìyẹn ní ṣètọ́n pati tumba nani nani pa erepa ubi oizi banatete erepa ekehe ozozolola be a bizolola summa laatiyannahum min bayni aydihim wa an aymanihim wa an shama'ilihim wa la tajidu aktharahum shakiri an shaitan mekan oziwari wono na azibe oziwa wono na azibe ozawde wono na abole ọzọrọ ọrụ náà ni they will not be grateful ẹ bá kó omori àwọn ọ ní ìnana ni ẹ wọ omori òní akẹnẹ. enya na nyawo tsukata duka ko wonu kata no nyintre shaitan adawni fudail ibn iyad rahimahullah qadi banyawen o jan ko nya nosi aka e jan kiwan shaitan ko zigu ya aka ujahidu dem na dem na kure ko aka <laughs> fa in ad ore be ujahidu dem na kure ko fa in ad ore ba ma ujahidu alfudel ibn iyad rahimahullah doka ada kan wana so be wama leyi nanin wa ko hada yatul asana so ko na godo ko so godo doka example wa jo na re ba parahu iri iri jana si ko se rare den ma da hawo sawame isana buwe wa kai iri jana we ni ta da ai hawo abawo hiyi ọbụna nyiri je nọ ọrụ kene dọ ka kacha diri je na anyị bịa ụlọ ndị dị na ha agwa bụ banahi shaitan nahi omori hi shaitan omori anato ya ka si shaitan ko lewu ko omori ya ashe ko lewu agwika agwikumi omori anaka ya waka imma yanzaghannaka min ash-shaytanu nazghun akaka fatujahidu

ɛyà masewore de ɔyɛ ha wɔn nipa ne yɛ ha wɔn ne bi bori han ɔna wa meka ɔnye ɛnkata ne etu abɛɛ nyara yɛ ne iye iye sa ɛna abe ɛka ha ne hɔ no dɔɔrɔ sɛnyina omar alfaruk rɔdiyallahu anhu ɔɔto sojo komori kɛne ne rɛ kom ɛni papa da doan dɛnu kpɔ wa da doan sɛnyɛ wani kalu ɛnɛ mɛ n'a ye dɔɔnin ɛɛ mɛ hɔrɛ bɛ dɛ hɔta ɛnɛ kene dɔw ye mun yɛ nam kawo ɛnɛ nyɛnyɛrɛ kohu ɛnɛ nyɔ kata ahu everything ɛnɛ nyɛ ohu kɔmi ne ezi gɛn wani daka ɛbi hɛ ni nyɛ artillery ɛbi hɛ ni nyɛ wakɛnɛri kɛ cruise missile wait no ɛɛ ni wo be superior ewu ara rɛ nyi dɛ rɛ nyi ni hun awɔ. وانا ده لين نحن نوا ابو كنن اقرن كن يا من هنن انو ما هيك اه كن نوا نون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء ابواب التكنولوجيا والهيدروجينيا و... وما اشبه ذلك كل شيء السياسه أب... ابن الاقتصاد أمريكا جانا كاتن هو مري انا شوت ما يكون وين ني ده ولا ما كا أمريكا داني نوزيوان ابواب كل شيء لا نهايه كل شيء النكرة والنكرة تفيد العموم أبابا كل شيء أبانا من نزاني وان فهم إيه يبدو ربي أبانا نبان أما ما شانا رب أبانا رب إسماعيل ما واسي آه، نبي إبراهيم فكا وبشرناه بغلام حليم إسحاق أنا بدنا نبان غلام عليم إسنا هيك knowledge إيه كنتي نقول أمين wallahi ɛn nyiri dɔkta yi ma ɛn ko nyiri dɔkta bi ayi sɛnɛ ayi sɛnɛ ni ewura but ibi a mɛhɔ ni yà anyi mu edi tɛ nyiri wura ɛbɛ k'a kɔ kɔmu dɛ ɔbɛ ŋwa ɔnɔbi mɛn kɛmɛ sɔsɔn out of ɛna nife na mari karɔ diɛ lɔw anu alifaru sɛ na mari ka ɛdɛ nɛni ɛhɛ mɛhɔ dɛ bɛ ne b'a nyɛ nyiri kuhu yeesi yeeyi ɛnɛ nyukata ɛdɛ ɛnɛ nyɛ abɛ ɛnɛ ɛnɛ arɔ anu ɔkabu otu ɔbɛ ariɔnu. ojojo aban ah, ne ne hari sai ku so ame ene nya besan ama wa nyu mori ni ne ne nyu mori o do tun da do wan do mori no ne wa do wan ne ni dola ho ne win cuz a ko ni ki be da sai ni sahatul jihad da aka rere men be da be jihad da ya kwa yen e da ru no no ba re na da re do ga we ana yon katana ko mori ni agwa iye tumba di ya bahun ni sai meka mani banete illa mata al ghafla amma ana lil mu'minin an yatubu alam yani lil ladina amanu an takhsha qulubuhum li dhikrillah wama nazala min al haqqi ولا تكونوا ولا تكونوا كالذين اوتوا الكتاب من قبل

akwai mu da ka a wani yi ta wurin amma wani idan na kuma ka uhu wule ta المجاهد أسامة حفظه الله أوكا هنا كاين فلسطين كا إن الدماء أبناءكم دماء أبنائنا والدماءكم دماءنا والدم الدم أوكا anya na adọ dị ya wanye ojoko m daa wa ha ịlụ anya nnọ anya ojee nnọ anya ojee ya bin atụ ọnụ ya ya ebe okwu mmadụ anyị bilibe nọ ihe ihe okwu mmadụ ọkpọrọ ọntọmọdụ sọlọ asọ na nke kọmọ na aha eyi west dị ọta ma ekwu mori anaghị n east ọka leisa leisa minna ma lam ya tam mi bi amụrụ muslimi ya akwụrụ ka akwụrụ sọ nne ya bụ ahụ na kụwa ọrụ ya tumba saa bịa nile kwenye dị anya na

arụhụ n'ọka asọbụrụ zainun wa akọlụ nasu fa'ilu ha ọkịsa na-ahị suru ọbịa ọbịa ọzọ ama azụ nna mere nọ na chekụ nada anyị hadis konye a mezika ọrịa enyi ontu ọmụrụ sallallahu alaihi wasallam anaika abi azawa kan tiwa ha tiwa esi aban ontu ọmụrụ ọnụ nye okekere anabi adam anada na ban kekere yan anabi adam ada bal na memne hanan ama onto mu ba dawo jani ah honi hunain kwa na ko hunain we na kabenye ni demka taido pataki na ko ko muri nyaa kuze dara ba be ah be ogbana ko ho ga don ya ga dai ya ga ihu ẹnna bá náà ní islam ẹ̀dẹ̀nyẹ wáyé làákùm ẹ̀nyẹ náà ẹ̀dá ọ̀mẹ̀rọ̀wọ́ dàbọ̀ ọkọ̀ hundred dàbọ̀ ọkọ̀ ẹ̀dẹ̀nyà ọ̀nà otu kọ́mùrì ẹ̀nyà nà kọ̀ọ̀kọ̀ fa tọ́mùrì àgá ẹ̀wá kẹ́nẹ̀ dá àgá ẹ̀wá nù ráàkù ká ní ẹ̀rọ náà dẹ̀ nà kọ̀ọ̀kọ̀ àkọ́mù ẹ̀ẹ́nà wọn ní islam ọ̀dọ́ ẹ̀kọ́ ní kẹ́nu tọ́mùrì lè yí kánù ọ̀ gẹ́nyà

ẹ̀mà ní sọ̀rọ̀ nìrí ó gbóná kó rọ̀ tó mú rí ọ̀gá ọ̀ka á ọ̀fẹ́ àríbàbà nìdọ̀ tó fi jihad kó gbúrẹ̀ kó yẹn fi jihad jẹ́nà èdìdó ẹ̀mí mú kẹ́ pọ́sibù yín jihad dé lọ yín against mọ̀ an to wuri sabon na niga akwai wuri da dika yana na kwesen daga abisu ga nun to muri oyi ganu ga ewe eh, muri sisi wani hlas enyi enyi oyi ganu ma niga oka هذه قسمة ما أريد بها وجه Allah ọ̀sán nìkan nìkan náà ìka wẹ́n ìgbà tó mú ni ọ̀tún mú ni ọ̀rọ̀ ọ̀tún mú ni ọ̀rọ̀ kò ní ìlàs àná àbá níbi ẹ̀nà wọn kúrò náà ìlàs àhìn ẹ̀kọ́ mú ni màá ní rich extent. ìrẹ̀dà ẹ̀ wọ̀ ìdọ̀wọ̀ wà dọ̀wọ̀ yẹn wà dọ̀wọ̀ ẹ̀ wọn náà kúrẹ́ kún ẹ̀ wọn ẹ̀tsọ̀ pan ama ayé gbogbo na ọ̀pá ayé iná tẹ̀lé ẹ̀yẹ ẹ̀yẹ ńtọ̀ ama ayé gbogbo ọ̀nà ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ama ẹ̀yẹ gàtọ̀ láì kàtà wà wà náà ọdún islam kẹ́ amanika ah, ọ̀ntọ́mọdé ọkà aka ah! ẹ̀mí kẹ́yì ụmụnna náà ti dùmẹ̀ máa kọ́ mẹ́ ẹ̀mọ́ ìwòrò ọ̀nà ẹ̀mọ́ ìwòrò ẹ̀mọ́ ìwòrò bá na náà na nọ at a point in time ọ̀sán ẹ̀tẹ́kẹ́ náà kú jẹun ọ̀ntọ́mọdé ụmụ sulaim at abdullahi ụmụ na ebi dáàkì iná kó yàwó dé sallallahu alayhi wa sallam sọ́kù múni nkú ẹ̀rọ ká ayọ̀ ni mẹ́ ẹ̀ kó tó wọn nyẹ́wọ̀n yàrá kàkà ẹ̀rẹ̀ kọ́ náà náà ẹ̀ka ìjọ tẹ̀tù ẹ̀ mẹ́wọ̀n náà jẹ́ ẹni wọ́n á jẹ́ ẹni ni màmá gidi ẹni mẹ́ẹ̀ gẹ̀tù ahọ́n wọ́n á nyẹ́ wọ́n á nyẹ́ ẹnu àkà ẹ̀ntọ́mùnì ẹ̀ka bẹ́ẹ̀ mi ayọ̀ kọ́ kóntómùnì ayé àmọ́ wọ́n á jẹ́ ntọ́mùnì kà sallallahu alayhi wa sallam ọkà rahmatulahi ala musa lakọ̀dù uziya bi aksari min hàdà fasobar. ọka ọmọdé ọmọ ayé ń bá ẹnẹ sá àgùnkà àkọ akẹtẹ ń wúlé sọnọnà lẹyìn sùúrù. ìdẹ nọ ìyá aláàní lesson of car as a trouser ọ̀nà ọ̀rẹ́ ẹ̀rẹ́ màkàtí ló ń tó mọ́ ọni ọnọbili di khawarij ni at the end of the day khawarij but ọrẹ ba khawarij anana ọtọ hin mu ntomo sọlọ sọlọ fitini khawarij anana hin mu ntomo hin umu ya ni ba zin nan uh, abdullahi ibn mas'ud radiyallahu anhu ọ̀nà di hadith ọ̀nà mẹ́ni ana ẹ̀ka ọ̀ oh, ẹni sọ̀hẹ́ buhari imam buhari di hadith ọ̀nà mẹ́ni. أنتم يا لما كواي دو تريدن هي حديث عن صحيح البخاري حديث 4330 عن صحيح مسلم حديث 1061 أنتم لما بدوا كنه دايكا usuru kene onye then akomuri awon on o ma ba ka onono na ko yadini a ba woni do manika then look at sabr kawa expect wọn wà náà ẹ̀kọ́ náà kò yẹ́dì ni hundred times this òpẹ́tẹ́ hẹ́sán náà rò kó eré ni àgbà wọ́n èrè òyìn sùúrù sọ́ńtò mọ́ni mẹ́sàn-án lọ́wọ́ alẹ́ sẹ́lẹ̀m sùúrù ọ̀sẹ̀ yẹn wà ní the next thing dọ́kwa ani ansọ́ọ̀rọ̀ ni later on every day dọ̀ lọ́kọ̀ náà ansọ́ọ̀rọ̀ ni gun dọ́kà ẹ̀ nani ansọ́ọ̀rọ̀ alam ajidukum dọ́là fahadakumullahu bi ebi metuka wu ni do mori shole lorun da ke mo so shole lorun me metuka o kun o jaazin ni da ke al out on hazra jona jaazi poro be ko re ko poro ayo ne te na medina e mo mori si jon no to mori kare ro wan doka an kan le tunin ka inna na ka esi ɛhono na ɔyɛ de pataki wini ɛhɔ no kene do ne don wɔde si imani bɛ jɔn numa mbawo ne ɛna yi ne wunaye ana nke e wɔre ko yi ne wunaye ka abɔ ɔzan bɛ maa kɔso paaya la maa kɔso sa sa ama sallallahu alaihi wa sallam bana abare ma sa asan do na medina ɛmi kura medina mu rɛ kura mi ɛna rekɔ ho ne da bɛn ka kai rɔdina bilahi rɔba ayɛ ohine ayɛ ɔrɛ ohine ka ɔmori hi ɔnɔ ɔmori ha yɛn ɔmori ɔnɔ ɔmori ha yɛn ɛbi dodo ɛyɛ ɔbagye ɛbi lata ɛbi uza ɛbi manat wɔbi islam diina ki islam ɔba hɛ kai ɛbi bɔbɔ ɛbi zijɛtɛ ɛbi munafinci. وبرسول الله قسما ونصيبا ده عليه نتني اسنو مريغا اسنو تو مريغا صلى الله عليه وسلم اين توي تني ازا ان سورة دو كو مريكا رنيا لقوك لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا jabir ibn abdullahi radiyallahu anhu ọdẹ ní àdìsọ nyàbẹ ka ẹni rẹ ń tó mọrí wọn ní ìrẹkọnyà ẹni àdìsọ náà kì í má buhari ọdẹ ìdọrẹ ẹni ní ìrẹkọnà rẹ ń tó mọrí màá ní jẹ ahàn náà ká ànyìn ní bahuna ẹhún mẹrẹ nànà dọlà wọn náà màá ní òwò ń tó mọrí dóbi man yamna'uka minni ɛna adɔ wɔn ahono wɔn boran dɔbuo ntom yɛ nai ka ntom yɛ kunyim hwɛ a ko kunyim diri gaa yɛ nyɛ mɛ ne ne tena ka tɔ ɛsɛ kwan wɛ tɔ ka ɔwɔ yɛ ntom ni na ntom ni suru ɔwɔ yɛ ɔgɔ ɔdɛ sɛ lusi tɔwhid abi ase ko mu yɛ ɔrɔ aka ne kisa yɛ wɔn aka na linafsi na ntamuta illa biiznillah tonto morika okay na hamu hunu wao allah allah eh wa ya kuma ni wahid allah ama ja to do ahe ah, ama gum mom de bi so gum mala in riwaya sa ana ko ben hadith onon oni ahmad ibn hanbal gawa ini musnad dan volume 3 page 364 ati oni abu ya'la al-musali ona da musnad dan volume 3 page 313 hakim imam hakim wana ya dawe ini wa al mustadrak volume 3 page 31 ibn hibban ini sahih ibn hibban oda hadith of volume 7 page 138 وقال الحاكم صحيح على شرط الشيخين حديث أنا صحيح جزاني بهذا المسلم زيدي حديثي أنا كان إيه بابي سأنا مكواتتان buhari adawen amma na wa da to bura na na dawo mi han ne kan ka ejen eh, to muri ka agba do han jawo agu ke kalimatullah kalimatun irhabiyun kalma wa tere ra dala wa allah do ke tere a ki kabiri didi dan wa hiani jakare nan do wa jawo don to mu yɛrɛ sɔ wɔn adan ɛna ahɔn ma dɔ ka ayɛ bɛ wale mu gomɔ mu ɔn to mu tɔlɔ sɔlɔ mu ɔn yɛrɛ fi kan ɔn yɛrɛ kaka ɔya zaa wetu ɔni ɔn yɛrɛ kaka afunɔtɛ bal ɔka anaarɔ. Uh, suru no no do wai adobe de ora ka ka nyi suru nyi suru ka ru kwa no dobe de na ka no kuma wa si suru nje si ko dobe de ka anyo so sa e bi wa e mona ka nyi suru adobe de oyen mona ka si nyi so sa adobe de oyen so ye ma ka ma ka yan wa mata wani ke abi anye iku ini oya hamun to muri sallallahu alaihi wasallam de hamadi ra sabi anin me listen da hamun to muri da su banye o mo na wo o me ago muri hi e ko na bara ba ndo muri hi o me ana wa na janna da janna bi yo rai o mo na wa abu ko ni wa do do ada e kai bẹ́ẹ̀ tí yàn ẹ̀ka yìí ọ̀dọ́ táyé ní ọ̀nà ndí azẹ́ tẹ́tí ní ọ̀ìdá allahumma sahih lana dinana alladhi huwa ismatu amrina wa aslih lana dunyana allati fiha ma'ashuna wa aslih lana akhiratana allati ilayha ma'aduna ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيب مصيبتنا في ديننا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا وقل لنا جميع ما مضى من ذنوبنا واشف مرضانا وارحم موتانا وعليك بمن عادانا وبلغنا مما يرضيك آمالنا واختم بالباقيات الصالحات آمالنا وانصر المجاهدين الذين يجاهدون في سبيلك في كل مكان وآمنا في أوطاننا ودورنا وأصلح أئمتنا وولاة أمورنا واختم بخير واجعل عواقب أمورنا إلى خير وتوفنا وأنت راض عنا غير غضبان اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداء الدين برحمتك يا أرحم الراحمين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أغثنا يا مغيث اللهم يسر لنا أمورنا فالتيسير العسير عليك يسير اللهم يسر لنا الأمور اللهم سهل لنا الأمور برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام ربنا آمنا آمنا فتب علينا إنك أنت التواب الرحيم عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيذكم لعلكم تذكرون فاذكروا الله الألي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فقوموا إلى صلاتكم رحمكم الله